Tajua Tajua ẹ má fìyà jẹ wọ́n mọ́ ìyàwó la ẹ má fìyà jẹ wọ́n mọ́ wọ́n lọ́jọ́ la. Elédùmarè sí àwa ẹ̀dá ìfẹ́ tó tún ṣe pàtàkì ni ìfẹ́ òbí sí ọmọ láti kékeré mi ni mo ti mọ àwọn òbí mi ilé ọmọ aláìní ìyá ni mo dàgbà sí àmọ́ mo ṣe ìlérí wípé mi ò ní dáríjì ẹ̀yin òbí mi fún ìyá aláìlẹ́gbẹ́ tí ẹ fi jẹ níyìí ẹ bá mi wá máa mi lọ ní ìmúlẹ̀ wá màmá ẹ bá mi wá máa mi lọ ní ìmúlẹ̀ wá bàbá ìyá. Baba, máa rí nǹkan tó mú mi wọ́n rán mi lẹ́jà bọ̀ ẹran mo rí máa ń tó tó. bàbá mi ní kí mi ni wúrà o bàbá ni dígí ìyá ni wúrà o bàbá ni dígí mi ò mọ ọkọ̀ yìí. Olúwa ṣeun èwo ni o tó rán níbo làwọn wà nígbà mi yọ orí ọlọ́lá wọ́n yọ <laughs> láti kékeré wa láti wà nílé ọba aláìní ìyá <laughs> títí tá a fi dàgbà tó báyìí <laughs> bóyá màmí kù ni bóyá wọn wà láàyè mi ò mọ ìfẹ́ ni ó tọ́ ló sọ ọmọ tó bá ní ká ti sọ̀rọ̀ mi yóò ṣe gùn láti máa dáná sun àfọ̀ẹ́mọ́ ká má jọlé gbogbo nǹkan tó perform pátápátá nínú ilé lánàá gbogbo ẹ̀ ni wọ́n sọ fún mi. gbogbo bí mo ṣe ń ṣe fún ọ tó kò tẹ ọlọ́run àfi kó o máa sọkún kó o máa dì túntùntùntùn káàkiri inú ilé ìtàn tó o gbọ́ rí o fẹ́ gbọ́ lónìí á dùn mọ́ mi inú o kò wá nǹkan tí wàá fi rìkọ́ọ̀dù gbogbo tí mo fẹ́ sọ fún ẹ torí ìtàn ayé rẹ ni. ṣé orí màmá tó bí ọ kì í ṣe ìyá gidi kì í ṣe abiyamọ dáadáa ọ̀dájú abiyamọ ni bẹ́ẹ̀ ni mo sọ fún ọ wá gbọ́ èmi àtọ̀rẹ́ mi à ń bọ̀ láti igbó ńlá ní October twenty three nineteen eighty eight. 이거 aṣọ tí wọ́n gbé ẹ sí mo rí ìwé pélébé kan bẹ̀ wọ́n kọ ìfẹ́ sí i látìgbà tí mo ti wá gbé ọwọ́ náà létí mo wà yìí ayọ̀ èmi náà kùn mo finú ṣoyún mo fẹ̀yìn gbọ́mọ pọ̀ mo dọlọ́mọ ó wá jẹ́ kí n túbọ̀ nífẹ̀ẹ́ gan-an sí i ni mo fi ń pè ẹ́ ní ìfẹ́ mi ṣoríṣẹ́ tí mò ń ṣe yìí gọ́ọ̀mẹ̀ntì mọ̀ nípa ẹ̀ tó bá dẹ̀ ta kòkò fún ẹ láti lọ tí n bá jẹ́ kó lọ wọ́n lè kó èrì mi lórí ẹ̀ àmọ́ sórí ọ̀dọ̀ àwọn òbí tuntun tó fẹ́ lọ darapọ̀ mọ́ ẹ̀ fún ìlọsíwájú ẹ̀ ni fún ìtẹ̀síwájú ẹ̀ ni torí tó bá lọ wà ní more education ìwọ náà jẹ́ èèyàn pàtàkì láwùjọ wà á di olówó wà á di ọlọ́lá wà á di ọlọ́rọ̀ ìdí nìyẹn tí mo fẹ́ yọ̀ǹda ẹ̀ ó ṣẹ́ mi ọmọ dáadáa ló jẹ́ sí i. obi ẹjọ mo ti kí kúrò lákàtà yìí. á fún ẹ ibẹ̀ á sin ẹ lágbára ọlọ́run wàá dẹ ńlá wàá dẹ níyì láwùjọ wàá dolú ọmọ lágbára ọlọ́run ṣùgbọ́n ọkọ rẹ. màá 嗯，两几年。好，kí ló ṣẹlẹ̀ náà? ní ìyá gbogbo pè mí láàárọ̀ yìí. ṣé nǹkan tó fẹ́ sọ fún mi náà ni ìyá gbogbo pè mí náà lánàá wọ́n sọ bẹ́ẹ̀ fún mi pé mo ti lóbi tuntun. ó ti pè wọ́n náà. ṣé wàá rí àtàyàn tó ti pè mí inú ìbànújẹ́ ọkàn ni mo wà ọkàn mi dẹ̀ pò rúru torí mi ti ẹnu ọkọ tí màá bá pàdé lọ́dọ̀ àwọn òbí tuntun tí mò ń lọ. dẹ̀rọ kí la wá fẹ́ ṣe báyìí according to nǹkan tí mo gbọ́ nípa àwọn òbí ẹ̀ tuntun olówó ni wọ́n wọ́n máa ń travel out bí ẹni tó lọ sọ́jà ni ṣé wàá rí ibi tó mú mi lọ just ordinary lecturer ibi tí mò ń lọ mi ò mọ nǹkan tí màá fèsì ń bẹ ṣòrí ibi tá a wà yìí ibi ò pa wá ṣùgbọ́n ààyò bó ti jẹ́ pàṣẹ tó yẹ kẹ́ni kan wọ̀ làwọn márùn-ún mi wọ̀ àmọ́ pẹ̀lú bó ṣe sọ̀rọ̀ yìí ó ṣe wá fi mí lọ́kàn balẹ̀ ni wípé ibi tí mò ń lọ ilé owó ni mo fẹ́ bọ́ sí àwọn òbí mi dẹ̀ máa tọ́jú mi ṣé olúwa ṣe mo promise tó bá rí bó ṣe sọ yẹn mo màmá send owó sí ẹ màmá send aṣọ sí ẹ even tó bá ti rán mi ní school báyìí màmá make sure mo process admission ti tiẹ̀ náà ṣùgbọ́n tí olórin kan tó ní. ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nu kejì rẹ̀ tọ́jú rẹ̀. ọ̀rẹ́ mi mákèmọ́ no I love you so much. ọmọ advice mo fẹ́ fún ẹ ẹ̀bùn orin délé tó máa fi fún ẹ yìí wọ́n jẹ́ kó parẹ́ mọ́ ẹ lára. ká tún mójú tẹ́kọ̀ọ́ wa wọ́n gbàgbé promise to ṣe fún me. Trust me. <laughs> I'll miss you. I'll stop crying. Ẹ ṣé madam, ọ̀nkú ẹ ṣé gan-an. Níwọ̀n ìgbà tẹ ti sign gbogbo ètò yẹ kẹ́ sign pẹ̀lú gọ́fìmẹ̀ntì tán gbogbo everything ó dẹ̀ ti sẹ́tù inú mi dùn. Wọ́n á fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ẹ́ kan ẹjọ́ ẹ̀ torí Ọlọ́run ẹ bá told you ìfẹ́ mi dáadáa. Ṣé rí tẹ̀yàn bá mọ́ ọmọ sọ́dọ̀? tó bá tọ́jú ẹ̀ ẹlẹ́dẹ̀ á pèsè fún yín kódà tẹgbà tó bá fi máa dọ́dọ̀ yín kò tẹsẹ̀ ń tẹ̀lé sọ fún láíláí pẹ̀lú kọ́ lẹ́bi tó máa wọn torí mo jẹ́rìí ọmọ dáadáa ni ọmọ tèmi gan tí mo lè fọwọ́ sọ̀yà fún un but ẹ promise mi pé ẹ máa bá mi fún lẹ́dúkéṣàn ìyẹn ló jàjò ló wà matter most of my life ẹ jọ ṣe pé tó bá kàwé àrò ẹ̀yìn náà lọ́rùn á lè ṣe fẹ́yìn náà jẹ lọ́jọ́ ọ̀la ẹlẹ́dẹ̀ẹ́ adẹ́pèsè ọmọ tìyín náà fún yín lágbára ọlọ́run ẹ ṣé gan. ẹ ṣé gan ni màá in fact ẹ ti really make day wa gan ni mo wá ń ṣèlérí fún yín pé gbogbo àdéhùn tá a bá ṣe mí báyìí lé mi pẹ̀lú ògo ọlọ́run máa mú ṣẹ. àti ẹ̀jẹ̀ rí i. ní ẹni twentieth of september ẹ̀dùn wà nínú ọlọ́run lọ́jọ́ òní àdùn ẹ̀yìn náà nínú àwọn àdùn ẹ̀yìn nínú kalẹ̀ madam ẹ ní regret pé ẹ ṣe oore yìí fún wa ẹ mẹ́nu bà ọ̀rọ̀ education. ó jẹ́ kókó. a máa fún ọmọ yín ní education. ní ní ètò yẹ pé tẹ́yìn náà bá rí i létà inú yín á dùn àfi tó bá sọ pé òun ò ka ìwé lóko ibikíbi tó bá wù láti ka ìwé yẹn dé àwa yìí la máa rán ní ìwé dé. ẹ ṣe. ṣe rí ẹ bá rí ọmọ yín lọ́jọ́ iwájú inú yín á pé àwọn èèyàn rẹ lè fi ọmọ sí lọ́dọ̀. ẹ ṣe ganú mi dùn a promise a máa fún ní good education. ẹ wá okùn kankan ká má bàa gbàgbé ṣe rí àdéhùn làdéhùn jẹ́ o téèyàn bá ṣèlérí fún yàn àlùkáwà ní ńlá níwájú ọlọ àti ní báíbù àti ní koran èèyàn gbọ́dọ̀ mú lè rí ẹ̀ṣẹ̀ o ṣe nǹkan ti promise mi pé máa bá mi fún ní good education please ẹ jọ̀ọ́ ó wà matamus ẹ jọ̀ọ́ ẹ rí i pé mo tẹnu mọ́ ọmọ dáadáa lọmọ yìí o èyí náà lè jèrè lọ́jọ́ ọ̀la àsìkò tó wá dọ́dọ̀ yẹn ẹ mọ̀ sí rere lágbára ọlọ́run madam náà àfinú ṣoyún àfẹ̀yìn gbọ́ ọmọ ọkọ ìṣe gan ìfẹ́ mi wò dáadé àti mọ́ mi àwọn tó ń tẹ̀lé lọ́ni ìwọ náà wo ọmọlúàbí lọ́hùn má kọjá yẹ tó bá ní kò dúró mo tiẹ̀ trust ẹ ná ọmọ dáadáa ní ọkàn mi balẹ̀ kò sí ti lè fọwọ́ sọ̀yà fún ẹ tó ti gbọ́ ẹ lágbára ọlọ́run á fún ẹ madam uncle ọmọ yín ni ìfẹ́ mi ni mo ti fà lé lọ́wọ́ ṣẹ́rí tọ́mọ mi bá dé ọ̀dọ̀ èèyàn àsìkò tó bá wọlé yẹn sí ilé yẹn máa tura owó á wọlé àlàáfíà á wọlé ọmọ á wọlé ayọ̀ á wọlé lágbára ọlọ́run á dẹ̀ sọmọ gidi fọyín dọ́gbẹ́ alẹ́ ẹ bá mi take care. olóòtú ẹ̀ máa di baby of the house. <laughs> ó di baby of the house. sweetheart ọmọ tí ẹ ń sọ ọ́ nu mọ́tò lẹ́gàn pé ọ̀rọ̀ wà ó dé bọ́tà láti dé ń gbé kí ni fẹ́ sọ well bóyá torí pé mo mọ̀ pé whatever tí a bá fẹ́ discuss ilé là ń bọ̀ a bedroom a sọ yàrá a sọ ní pálọ̀ ìyẹn mi ò yí kémi trouble ẹ̀ mo mọ̀ pé ìwọ o ò ní gbàgbé whatever it is wàá ìrántí wàá sọ nǹkan tó fẹ́ sọ. kí ni gbogbo nǹkan tó lọ ń sọ lọ́dọ̀ madam lẹ́ẹ̀kan yẹn nítorí ẹ pẹ́pẹ́sẹ́ ẹ wàá rán léèwé àfi tó bá lóun ní kàmù ibi tó wà máa kàdé wàá rán wàá ṣe wàá mọ̀ kí mo still say all that ẹ eh, fine pásítọ̀ ní ká gbọmọ ká mú sọ́dọ̀ ẹ eh, kórè ọmọ lè pọmọ wáyé at least àwa náà ti bí rí kò ṣe páàbì lókàn ẹ̀ pò ti pẹ́ síra wọn ni kọ́lọ̀ ń ṣe tiwa náà ìwọ wà ní máa ṣèlérí máa jábọ̀ máa rí fọ́ àrùn ọmọ léèrè kí ló dé. rínà nítorí ìgbà míì wà tó pé tí n bá kọ̀ǹsídà ọ̀rọ̀ ẹnu ẹ tí mo dẹ̀ wọ ẹ dáadáa ó máa ń máa ń rò pé ṣé obìnrin yóò gbé ṣù mí. why are you saying this? why are you saying all that now ṣé ibi tá a ti mú ọmọ kúrò ṣé ló yẹ ká sọ fún woman yẹn pé ọmọ tá a mú lọ yìí o a máa lù parí o tá a bá ti gbedele a máa ṣe léṣe ni o a máa kan lápá ni a máa kan lẹ́sẹ̀ ni. ìyẹn ti pọ̀ jù yémi ah, ìyẹn ti pọ̀ jù ah, náà. àánú kò pọ̀ jù kò pọ̀ jù ṣé tí wọ́n jáwàá lábẹ́ àníran léwe. ọmọ tiwa nìyẹn náà lè ṣe tó bá wà fún ọmọ wa bọ eléyìí àgbàtọ́ ni. doesn't matter ó jọmọ wa kò jọmọ wa tó bá jẹ́ pé ọlọ́run rán wa sí ká rán nílé ìwé tó bá jọ́dọ̀ wa ló ti máa ṣoríire kó sí nǹkan tó ràn nínú yẹn àwa náà la máa ràn nìyẹn torí àwa ni ọlọ́run fi iṣẹ́ yẹn sí lọ́wọ́ nìyẹn bá a bá ran ẹlòmíì àràn èmi o tí mo jókòó yìí èmi àràn sùkúl. Oh. bàbá Jídé ó lágídí ọkàn ṣá. mo mọ bá mi mọ pé mo lágídí màá mi gan mọ pé mo lágídí àkànkẹ́ òjò ó mọ̀ ògbọ́nrin á ní àkótá gèrè ẹ̀kún mọ̀ mi wọ́n fi mú lágídí. Hmm, wàá ràn. kò sí nǹkan tí anybody lè ṣe sí ọmọ yẹn á lọ school. ẹnu náà làwà yìí náà bèbè mi àti ẹni máa ràn. ìyàwó ṣé oúnjẹ mi wà nílẹ̀. oúnjẹ wà lórí dining table. very good ẹni kan bá mi fi bí i kan wá jẹun. a ní mo ti sẹ́ẹ̀ dání lọ jẹun òde pẹ̀lú wà lẹ́nu ara ti ń kan ẹ. ọkàn hmm, rẹ. bó o fẹ́ bó o kọ ọmọ yẹn á lọ sùkúl. àjẹsójú èmi. alo gbéṣù mi ọlọ́run gbéṣù mi kí ni. ta ni mọ́ mi ẹ̀ kí ló ń kí mi fún. kí ló ń ṣe àdéfẹ́ ọ̀gbìn tó ti dìde lẹ̀ mi mò ń kàwé ni mà. ìwọ ń kàwé ṣé o wá sí ibà ìwà kàwé ni tí gbogbo ẹgbẹ́ ẹ tó tó pé ibi tó wà wọ́n á ti jí wọ́n á ti máa ṣiṣẹ́ ilé ìwọ ló ń kàwé ṣé o fẹ́ ṣe exam mi báyìí mo bí ẹ ṣé o ní ìdánwò tó fẹ́ ṣe mi báyìí wá mi la etí ẹ kó gbọ́ mi o mi ò mú ẹ wá láti fi tintin mọ ẹ láti máa wá pàǹpà ẹ láti máa fọ rẹ lórí o mo mú ẹ wá láti wá ṣiṣẹ́ fún mi ni agbá ẹ gbọ́dọ̀ strong dáadáa wàá mọṣẹ́ ṣe o ti gbọ́ now wá láti ẹ kó gbọ́ wàá lọ gbá ogbó lẹ́lé wàá kọ́kọ́ gbá bíbáyìí wàá bá gbá ogbó compound pátá tó bá kúrò ńbẹ̀ wàá bọ́ sí kitchen wàá dáná fún mi wàá sóúnjẹ tí gbogbo wa máa jẹ wàá dẹ̀ tidy up gbogbo kitchen yẹn tó bá ṣe yẹn tán kó bọ́ sí laundry àwọn aṣọ ti wà ńbẹ̀ kó fọ̀ tó bá dẹ̀ ti ń gbẹ kó máa yọ̀ lẹ̀ wá gbọ́. a jẹ́ kí n rí ọwọ́ ẹ nídìí washing machine mi o ò ti gbọ́ má yẹ kí má ti yẹ jẹ́ kí n rí ẹ ń bẹ̀ rárá rárá tó bá wá ṣe yẹn tán wàá bọ́ síta wàá fọ gbogbo mọ́tò tó wà ńbẹ̀ pátá tí a funfun tẹ́yìn mi a máa yánnu ẹ̀ báyìí o ti gbọ́ mi ò fọlọ́pàá kí ọlọ́run sílẹ̀ sí bí o o ti gbọ́ ìdẹ̀ráyè gbogbo òṣìṣẹ́ tamára tó fẹ́ máa ráwọ́lé kò sáyè yẹn fún ẹ bíbá yìí. àbítan ó ó ní mọ́mì mọ́mì kọ́ dáàdì ni. mọ́mì mọ́mì mọ́mì. ṣé pé ọmọ ọ̀dọ̀ ni wọ́n fi mí ṣe níbí yìí? Ah! Ah, ah, ìwọ ọlọ́run ìwọ ẹlẹ́dàá mi irú orí wo lèmi wá yẹ̀ wáyé yìí torí ọlọ́run ọmọ ọ̀dọ̀ fún gbaṣọ kí n dalẹ̀ kí n fún ọkọ̀ mọ́tò mọ́tò bíi márùn-ún tó mi ò mi ò kí n ṣe ọmọ wọn ah, mo ti wá sọ mí dánwò ọ̀dọ́. Thank <laughs> ah. you. ìwọ lọ́rùn ah. irú orí wo lè ní gbé wáyé gan náà láti kékeré mi ni mi ò ti mọ àwọn òbí mi ah. àwọn tó tún yẹ kó mú mi gẹ́gẹ́ bí ọmọ ṣe ni wọ́n tún sọ mí jọ̀tá ọlọ́run ọlọ́run òde ìgbà mi òde yọ mi kúrò nínú wàhálà yìí ó ti sú mi. Hmm. bí wọ́n bá ń wọ̀dájú abiyamọ ayé òun ń lọ́kọ àtìyàwó tèmi ń bá ṣiṣẹ́ yìí tí mò ń pè lọ́gàá mi bí èèbá wa ṣe bẹ́ẹ̀ ọmọ ló dáa báyìí ẹ sì wá lọ́ọ́ rè gbúrọ́ bí ọmọ alágbàtọ́ ẹni ẹ fẹ́ fi ṣọmọ ẹlẹ́mọ̀ kẹ lójú ẹ̀mọ̀ kẹ nímú ohun mìrìmìrì lẹ́ẹ̀mọ̀ ṣe fún ọmọ òun wọn mú délé yìí o wọn ṣẹ̀dẹ̀rú ayé bẹ́ẹ̀ bá yàgbẹ́ òun ni ní olórí dànù bẹ́ẹ̀ bá tọ̀ òun ní olórí fọ̀ dànù aṣọ wọn kò lẹ̀ rẹpẹtẹ yìí wọ́n sọ ọmọ lọ́mọ wọ́n sọ dẹrú ayé irinṣẹ́ ẹrú ọwá nù ní fọṣọ bẹ́ẹ̀ elédùà ò ní fani lórí kó o mọ̀ fi rùngbọ̀n rọ́pò. bí tọ́lá kò bá yìí tọ́lá mọ́tò lè dá ajẹ́ pé tẹ́tẹ́ lè jẹ́ ẹgbẹ́ mi bá wà yọ̀ọ́ oṣù tí wọ́n bá fẹ́ mi basato nuna kudeo suma mi mara kono na fishi se ko ba ni ko to to a cara ka mu lele mai kude ya ya ya te ko lo ti da ba ọwọ́ mi ò sọ́gbó tọrọ omi ká mọ̀ purọ́ ká mọ̀ jalè kí orí gbogbo ogun tí ń bọ́ ọjà nínú ilé pátápátápátá ẹ ogun ò nífẹ̀ẹ́ mi ni o mo gbé wọn ọmọ gbé mi o mo fọ wọn ọmọ fọ ni o mo pọn mi wọn mú mi pọn ni bó o bá ti lè jẹ́ mi kìíní ní o ọgbọ́n tí mò ń wí o má jẹ́ mi ọ̀tọ̀ ìyá rẹ ti dópin inú ilé inú bẹ́lùbọ́ ti ń kú dànù kúrò lára aṣọ ìyún bọ́ ọ bá jẹ́ mi ní o. jẹ́ mi ní ihò bẹ́ẹ̀ ni. kí ló ń jẹ bẹ́ẹ̀. ọ̀dà ńlá yìí o ohun tí mò ń wí ni wípé ṣé orí wọ́n ti yẹn bọ́ ọ báyìí lè sùn gbalaja ah, ah. àní kémi ò ṣe yàkàtà lé ọ lórí. sùn gbalaja mi ò mọ nǹkan tẹ́ ń sọ o. Ah, mọ̀dé ìkéwì wo ohun tí mò ń wí ni wípé ìwọ ò mọ ṣèṣe aya lábẹ́ tèmi èmi ò sì mọ ṣèṣe ọkọ lórí rẹ. dáàdi láìdé hmm, ẹyin tèmi àti máa ṣe wọléwọ̀de ṣé ẹ̀mọ́ pẹ́ ti dàgbàlagbà ni ẹ wo gbogbo irun funfun ní gbogbo ojú yín adúrú yín sírù mi ìyẹn kù díẹ̀ káàtó mi ò mi ò ti expect irun kan báyẹn látẹnu yín ẹ wo ẹ sọ̀rọ̀ mi jàre. ẹ̀yìn dàgbà kí n mọ̀ lábẹ́ ẹ àbí torí pé mò ń ṣèdè lẹ́nu èmi náà gbé kó dàgbà ni àbí torí pé n ò sọ mo dẹ̀ ọ̀dà o mo dẹ̀ fẹ́ fẹ́ ọ mo kẹ̀dẹ̀ fẹ́ fẹ́ ọ kó kọ́ kẹ̀dẹ̀ jáyà tèmi. mo dẹ̀ kọ́ mi dẹ̀ ni ẹ pẹ̀lẹ́ ẹ wo iṣẹ́ tí mú mi tó jàre kí mi gbó. pé kí ni wọlé gbó ah, ah, dákun bí n bá wa mú mi tán ṣé o ti gbọ́n tí mò ń bọ́ ọ sọ ni wo jẹ́ ń bọ́ ọ sòótọ́ ọ̀rọ̀ ṣé o mọ̀ wípé gbogbo yín tẹ̀ ń gbénu ilé pátápátá àtọ̀gá ni o àtayọ̀ ọ̀gá ni o àtọmọ ọ̀gá ni ìwọ fúnra lára rẹ ẹ̀mí gbogbo yín ọwọ́ èmi kìíní ló wà. ọwọ́ ọlọ́run ni ṣọwọ́ yín. ẹlẹ́ẹ̀kejì sì wá rèé níbi kí bùkátà rẹ ó ti bíyá ń rèé o torí èmi àti ìyàwó ọ̀gá koríkòsùn ni wà bí gbogbo ilé bá sùn báyìí ẹ wò mí kọ́ńbó imú báyìí kèé sùn bí mo ti mọ ọdún bẹ́ẹ̀ lèmi àti ìyàwó ọ̀gá mọ̀ ń ṣe lójoojúmọ́ a máa gbọ́rọ̀ sí mi lẹ́nu ìwọ kan jẹ́ mi ní o wáyé rẹ dópin nù ìwọ náà bá máa gbádùn bí ìranù ṣúgà bí ìyàwó ọ̀gá ti ń tọ́jú tèmi ti ń raṣọ fún un ti ń rèlú èkó ti ń rèlú ọba ti ń jẹun tóun ti ń jẹ níbí ni bẹ́ẹ̀ ni ìwọ náà ti máa gbádùn. tèmi. bẹ́ẹ̀ ah, who is tèmi. ọ̀tọ̀. who is tèmi Oyinbo rẹpẹtẹ Oyinbo ló dùn lẹ́nu rẹ̀ tó yìí ẹ̀yin ni pé ọmọ tèmi níbẹ̀ ni kò jókòó sí nígbà tọ́wọ́ bá gbọ́n tèmi ń bọ̀ sọ a jẹ́ wípé ayé rẹ̀ ti dàbí ayé tèmi nù. Ah, tèmi ṣé ẹnìkan tó wà tó ń jẹ́ tèmi nínú ilé. o ò lè mọ̀ àfi tọ́wọ́ bá jẹ́ mi nínú. ẹ wọ ẹ sọ̀rọ̀ níjàre. Ah, babaláyé. please ẹnu àgbàtà ìdánú báyìí náà adúrósẹ́nu gèètì mẹ́yìn àwọn títí sí ẹ̀dá bá lóhùn ṣé ẹ ké sísàpò ni. ẹ mọ̀ bínú. àníwọ̀ kí ló ń ṣe bí báyìí. bàbá aláìdé ló sọ pé kí n bá àwọn bomi tútù wá. wọ́n ní kó bá àwọn bomi wá ìwọ náà wàá fòdì dínú lé sílẹ̀ òun ṣèrànù bí ẹran aṣẹ́wó ń bí báyìí. o ò ṣe fàwọn méjèèjì sílẹ̀ báyìí àwọn ọmọ owó ara look etí àwa ń bá bọ̀ ṣé kò tó come on let's go inside. Mon dad. C'est quoi ton nom Mon dad. Tèmi Tèmi. Hi. Ọmọ Bọ̀tínù, káàbọ̀. Torí òwò ń tiẹ̀ bá a ti kọ́ lọ́pọlọ tó ọ̀gbọ́n. Afọ̀rọ̀fẹ́ lọ ọgbà ọ̀yá wa kẹ́rù rẹ̀. Ọbẹ̀ rù rẹ̀ ń bolè wá kò wọ́n. Ọjọ́ Oh, I can't wait. Dad, are you done? Yes, yes. What? Dad? Mom? Who is this girl? Ah, okay. Um, Ìfẹ́ mi nìyẹn. A mú ti sọ fún ẹ rí náà lórí fóònù ó ní mo sọ eh, this is Temi, our only daughter, okay? Kò yá make sure we o ṣe a sí kẹjọ máa ṣọ̀rẹ́, okay? Thank you. You're welcome. And tí bàbá ẹ̀rùn being lé lórí nsìn nìyẹn tí ìjẹ́kúrá yìí ti wà nílé mọ́. Oh, it's you. And um, by the way, she mi ló ń kí Welcome. Ah, she Oju òṣùnà fún ẹni mi àti ẹwà nu ẹgbẹ́ ni? Come on, go on your nails. What the heck? Kúnlẹ̀ kúnlẹ̀ ara òkú akínadí dání. She ó ṣe máa kọ́ ẹ̀kọ́ tó kúnlẹ̀ kábàlàgbà ni? Àbí ó hàn ti ẹ̀kọ́ rárá mi tó fi ń bọ̀ ni? Ó máa bàjẹ́ ó balùmọ̀ gan o. Ah ah! dáàdì iṣẹ́ rí pé ọmọ yìí kò gbọ̀n rárá dẹ́sẹ̀ bá ṣe kọ̀kọ̀ kọ̀kọ̀ náà kò rẹ́dì láti change. ah. so bó ṣe wà yẹn ó bàjẹ́ gan bàjẹ́ jù. yeah dad ó bàjẹ́ jù. ọmọ tiẹ̀ ni ò bá lu mọ́ ìṣúwọ̀n ṣe jókòó yẹn kò bá lu mọ́ kò bá ju jẹ́ ẹ lọ ṣé iṣẹ́ wọn ò rí pé òun gan rúdù ni ṣé bí wọ́n ṣe ń àdírẹ́sì yẹn ló ṣe àdírẹ́sì ọmọ yẹn tá ah, a ah. ah, bá ń sunkún a máa ń ríran o òun gan bàlùmọ̀ náà ó rúdù bó ṣe address ọmọ yẹn um, of course ó wrong ah ah ṣiṣẹ́ mi ló kí ẹ kí wọ́n nílò what is there kí ló kí là ń pẹ́ tá à ń pè náà nǹkan tó sọ yẹn ò dá náà bàbá wo lọ wo bọ àwọn méjèèjì age mate náà máa jẹ́ ọ̀ kí eléyìí gangan bó ṣe wà yìí kó jù lọ because ọmọ ọmọ yẹn kàn sanra ni what are you talking about look baby ibi tí o bá ba iye ọmọ ìjẹ́dé apẹ́ ò ní ká o. babájídé yọjọ akẹ́jà rẹ. me talk i'm still talking. I remain the head of this house. Please, let me talk. ṣé tán èmi gan sọ̀rọ̀ òun náà tún pò ṣe irú ló ń look ìyá ẹ̀ ló máa bá yẹ ẹ jẹ tí ò bá ṣọ́ra òun ló máa bá yẹ ẹ jẹ kó lọ máa ṣiṣẹ́ mi tó bá ń ṣe ní kitchen ayé ò lè parẹ́ wọn ò lè pa ẹ́ kò sí nǹkan tó máa fi ẹ ṣe i'm here for you okay go go and do go and do something else be happy Vagabomi, Olomi, Vagabomi, Olomi, Vagabomi. Okay, two times. Oh, oh, oh, oh, oh, eh, eh. Ẹ jẹ́ kí n lo ha, kí n Ah. àpò omi olómi. Ah, ta ilé ìtún pé ah, ta lélẹ̀ ọ̀hún. Hmm, hmm, hmm. hello. hello ìfẹ́ mi báwo ni. who is this. ṣé ló ń sọ̀rọ̀. ọ̀ ọ̀rẹ́ mi ó ga ò látọjọ́ yìí. Ah, no ìfẹ́ mi kò rí bẹ́ẹ̀ fóònù mi sọnù ó dẹ̀ pé kí n tó retrieve <laughs> dárí mi gan ti get number ẹ̀ sìn. ìyá <laughs> i thought as much ó ga ọ. ṣé kò sí ṣá ah. ṣíṣá wà òkè. wàhálà wà o wàhálà wà o but kò kí n ṣe nǹkan tí mo lè sọ fún ẹ níbí yìí bóyá kémi àti ẹ wá bí kan tá a ti lè ríra wa so that ma lè explain better. All right, all right, later, I'll pay you dear. <laughs> What do you mean, Tell me. Tell me. What are you looking for? You don't want. Tell me. So now pé àbọ̀ tí mo lè bẹ́ẹ̀ wá ni. Tell me. Tell me kí ló ń now. So kí n. Ah, tell me. looking for something. My something. Something? what exactly is that thing that you're searching for, please? Kó ma create tension láàrin ilé. What is it? Daddy, I'm looking for something. I'm sure if Ifemi Logun, she must have kept it somewhere. So let me search for it. Ah, that's not fair. You're looking for something that has no name. ó dẹ̀ ń sọ pé ọmọ yẹn why tó jẹ́ pé gbogbo nǹkan tó bá wrong nílé ayé yìí ọmọ yìí ló máa why. nǹkan mi nǹkan mi. nǹkan yẹn ò lórúkọ. she took something. nígbà wo ló gbọ́ pé ìfẹ́ mi dá lé wọlé yìí. ìgbọ́ kí ni nǹkan ẹ̀ tó sọnù tó tó jẹ̀wọ́ lóru lóru. mo ní ìmọ̀ kan tó ń wá mi mú nǹkan ẹ̀ o. ṣé you're talking to me like that? ṣé wàá mẹ́gbẹ́ ni èmi ni òun mọ nǹkan ẹ̀. ti kọ́ mi ó ti kọ́ mi. ọmọ ló dúró yìí ó lóun ò tí ì sọ rẹ. ìlú ìṣẹ́ kò bá mi. ẹlẹ́nu ìdìbò onírànú. wo èmi ò lẹ́rẹ̀ẹ́ ṣe nílé yìí. ẹ ṣe máa fi kan kẹ́kọ̀ọ́ tó já náà. kí ni gbogbo yẹn ọmọ ń wá àpẹẹrẹ tí wọ́n ń ṣàlẹ̀ ilé ṣé lè kẹ́ support ilé. ṣé ọmọ yín lélẹ́yìn ni àbí tèmi? ní o dáa náà kùdìẹ̀ káàtó wo ọkọ mi má bínú jàre gba pàǹtẹ ìyàrá mi ló gbàgbé ẹ̀ sí. oh thank you mom. ordinary kutu lẹ̀ ń wánu lé ló ń skátà gbogbo ibà ló jẹ́ kẹ́ni bọ́dì gbádùn kútú pátá ordinary. Ah. Dad, it's not ordinary pants it's Victoria's Secret. whatever secret tí o bá jẹ ló ń sọ pé ọmọ yìí ló mu ah kí ló rà ń gba yín gan tó yẹ pé everything tó bá ṣáà ti ṣẹlẹ̀ tí o bá ti da òun ló ṣe èyí tó bá ti da tèmi ló ṣe be very very careful gbogbo tẹ́ ń ṣe yìí là ń lẹ́yìn ni o gbogbo ẹ̀ ló máa lẹ́yìn yes sórí tó bá yá ìwọ àtọmọ ẹ máa yẹ ẹ máa jẹ ká. ẹ tún ti bẹ̀rẹ̀. no ọ̀rọ̀ bẹ̀rẹ̀ kọ́ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ kọ́ because ẹ bá ṣe bẹ́rù la bọ́mọ kò sí nǹkan tó ra ń gba yín náà. ẹ tẹra mọ́ ẹ máa tàwa méjèèjì ní méjì èpè ní lójú ọmọ ọ̀dọ̀ lásán lásán ọmọ tí ò lẹ́bi tí ò lára tí ò ní ràn ẹ máa bà wá jẹ́ lójú ẹ̀. yà lọ sí ah, àmì ilẹ̀ ṣe mí gan o. Ah, so many things are wrong in this house. Mm. fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ẹ̀. kí ni ẹ. mo fẹ́ try láti gba jam form fún ìfẹ́ mi. Ah, ọ̀rọ̀ fọ́ọ̀mù náà ló fẹ́ sọ ló wá kó mi láyà sókè. no na mi ò mọ tí mo ṣe lè béèrè lọ́wọ́ ẹ̀. ẹ ló láǹ sọ̀rọ̀ nǹkan. máa fún twenty k. wow <laughs> thank you so much. o oh <laughs> ṣe ìgbọ́ jàmá lọ. ṣe ẹ ṣe. bá ti gbà láti ṣe olójú kan gan amọ́ yín lọ́hùn ọmọ mi ṣó yóò sí mọ́ ọmọ ṣó ti jẹun ló kù n tó wà lọ́wọ́ tèmi ńlá àjọpín. ọ̀nkú ẹ jẹ́ kó wọ̀nyẹn gara ọmọ nílò owó gan-an seriously. ìwọ kó méjìlá ni tèmi ló tó. yìí ṣàlélẹ̀ náà kò tó mi náà ẹ dẹ̀ mọ̀ pé campus mo wà máa ṣàṣàmẹ̀t máa lọ sórí íńtánẹ̀t oríṣi owó yẹn máa ná oríṣi expenses ló wà téèyàn máa ná báyẹn ẹ̀wọ̀ owó tẹ̀ fún mi yóò owó kéré o. èmi náà rí bẹ́ẹ̀ wọ́n lẹ́nu ìpìlẹ̀ ń lówó wà táwa ló tó gbójú gbáyà kó lọ rí ọwọ́ òun lẹ́nu kìnìún inú kìnìún lówó ń gbé iṣẹ́ làwa ń ṣe káwọ̀ tó rówó ẹ faramọ́ báwọn. òǹkú òǹkú anijẹ́ bá fẹ́ máa fún mi lówó ẹ máa fún mi lówó gidi ẹ máa fún mi lówó gidi investment ní fẹ́lẹ́fẹ́ yìí gan àbí ṣebí tí n bá parí nísìnyí tí mo bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tí mo lówó ṣé bẹ́ẹ̀ náà máa fi tọ́jú. ẹ̀yin pé ṣe ń ṣe wàhálà lórí wa yìí àdúrà tẹ́kẹ́ máa gbàdúgbò lọ́nà jẹ́ ká ṣàṣeyọrí ẹ̀yin náà mo gbìyànjú ẹ kẹ́ understand. o ti ṣàṣeyọrí. àmín. o ìdí iṣẹ́ ẹni láti mú ni lọ́lẹ̀ iṣẹ́ òjò mi ni mò ń bọ̀. tanu tálálá kan pa. bàbá. ìfẹ́ má dé. látàwọn tí mo ti wà lẹ́nu géètì ṣé máa wọ́n pé ẹ̀gbọ́n mo ṣe ń kọ géètì ni ẹ kò wá dá mi dúró kalẹ̀ síbí yìí ó ga fún yín o. ṣàkímọ̀ wá ti ń ṣe bí ọ̀rá egungun ti ń ṣe bí ẹran ah, bí ìgbín ní ọ̀wà kan nípa ni o wọn bó ti mọ bá ah, mi. bàbá yìí sọ̀ra ẹ̀ náà ẹ̀yin bàbá àgbàlagbà yìí ẹ sọ̀ra yín o ah, pẹ̀lú ogbó funfun tó ti kún sí oṣù ògbódì iṣẹ́ ẹ̀ mọ̀ pé ti dàgbàlagbà ni mo ní káwọn bá mi ṣerú àwọn eré dáadáa báyẹn mọ́. èmi larúgbó àbí bọ́ ní kinní ni. ọ̀nkú màmá jọ bàtà fún ìmọ̀ náà kí ló dé sí. ẹ àǹtí ẹ jọ ẹ má bínú tí ni ẹ máa lọ ìjọ. ẹ máa rí nínú ilé àgbàyà òṣì. ògùn ẹ ti dàgbà kó tó ti ká ìṣẹ̀ máa sọ fún yẹ ti dàgbà ṣe irú ọmọ tó sẹ̀tì yẹ irú ọmọ tó sẹ̀tì yẹ irú àwa báyìí la lè ṣe é gbogbo ẹsẹ̀ ń pẹ́ táìmì ti kọjá. ó ti yé mi èmi náà dàgbà kí n mọ́ làbẹ́ àbí wọ́n lẹ́nu yìí ò lè jẹran mọ́ egungun ló kù tó bá wá jẹ́ pé wọ́n ló lè tọ́jú rẹ̀ owó tèmi kú fún ọ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ hàn bẹ́ẹ̀mi kú kó o mọ tọ́jú rẹ̀. ẹ ọkú sẹ́rí next week màá make sure pé mo rí yín ẹ ẹ wà ọ̀rẹ́ ẹ máa wà ọ̀rẹ́. olùyà ẹ máa wà ọ̀rẹ́. àwọ̀ alákọ̀ọ́ra èmi wà ọ̀rẹ́. ìfẹ́ má dé ìfẹ́ ni wò lénìí ni kò ní dọ́là. ìfẹ́ mi fẹ́ ìgbóló wa. nǹkan tí mo rò kọ́ ni mo bá a àwọn òbí mi tuntun yẹn ṣe ni wọ́n fìyà jẹ mí ṣe wo bó ṣe rí wo ẹ wo ẹ látòkè délẹ̀ ó rí mi ní mo wá dàbí ọmọ ọ̀dọ̀ ìlú ọmọ ọ̀dọ̀ làwọn pípọ̀ yẹn lómi nínú ilé yẹn look at me take a look at me. take your easy ṣùgbọ́n orí sísá ẹgbẹ́ wa ó yàtọ̀ sí ti kẹ́hìndé kò dé wọn máa wò nǹkan ọ̀dọ̀ àwọn òbí tuntun tí mo wà wọn jẹ́ kí n máa lápá àwọn kan ló bí mi ṣé máa mú mi bí ọmọ mo dẹ̀ ṣe bá mi tọrọ. tẹ̀mí náà ti work towards it mo be a bad jam for. un ṣùgbọ́n wọlé. ṣùgbọ́n pé ìwọ ló ń bá mi sọ̀rọ̀ tó sọ pé kí ní sùúrù káde kò ń ṣe bẹ́ẹ̀ ni wò má ti sá kúrò ní bẹ́ẹ̀ tip me, ìbá me, fẹ́ yá gbogbo. ṣe rí go. rí rẹ. òun náà wo mi náà wọ́n á ti dé wọn tó. kò sí èlò kú ẹ̀ rárá máa wọ ibi iṣẹ́ ká wọlé ká sọ ibẹ̀ fún ìfún mi. olùdíbọ̀ mi gbà personally, personally, personally, I recommend it. I promise hold you with I things be my mind. Come on, ra ẹ máa ra. olúwa mi ẹ káwọ. bọ́lá náà ń gbàgbé. èwo ló pariwo nulẹ̀. dájú pé fẹlẹ́dùà ìdùnnú ló ṣubú láyọ̀ kémi ọmọ bọ̀tí ńlọdún rẹ̀ tún lẹ́kọ̀ọ́ sí lónìí ẹ̀ là ń ṣáájú ẹ̀ báyìí ẹ̀ rí pé tí wàá tọ́pẹ́ bẹ́ẹ̀ ni ìgbà ọdún ọdún kan ni. ògìdán ò sí ńlẹ̀ ọmọ ewúrẹ́ èèyàn fanda. inú olúwa mi tún dùn yàtọ̀ pásọ̀nà. rán ẹ níléèwé a rán ẹ nílùú òyìnbó bó tiẹ̀ jẹ́ pé ṣe náà dìpọ̀ wálẹ̀ why are you doing this are you in any way punishing daddy are you doing this to punish me wọ́n nǹkan tó wọ̀ look at the way you are kò jọ àkísà kò jọ kínní òǹkàn jó láì ṣe pé òun ṣe nǹkan kan tá rí irú ẹ̀ rí kí ni nǹkan tó ń celebrate ká ní àwọn àlejò ń bá mi bọ̀ tí wọ́n bá mi wọlé tí wọ́n rí ẹ bó ṣe wà yìí tí wọ́n rí tó ń jíjó ẹ rìn kí ni o expect kéèkì sọ fún wọn ẹnu wo ni mo fẹ́ fi sọ̀rọ̀ kí explanation wo ni mo fẹ́ fún wọn torí ọlọ́run. but dad nothing is shut up daddy is talking when i'm talking you keep quiet you don't share ṣé mo sọ fún ẹ mo sọ fún ẹ mo ní ìyá ẹ ló máa bà ayé ẹ jẹ́ and she's already succeeding. pe nnkan to mọ̀wé o ò mọ oúnjẹ sí nǹkan tó mọ̀ kó máa bá ọmọ tó ń tó ń wa gbé kó kó kó kó kó kó máa bá I am very very sorry for you. If you're not careful, you'll die in 10 years. ìfẹ́ <laughs> mi gba admission letter nínú ilé mi hmm. Babájídé Arówólú òun tẹ̀ mí lójúmọ́lẹ̀ gan o babájídé ó tẹ̀ mí lójúmọ́lẹ̀ gan o tí mo sọ fún ọkọ mi pé kó yẹ ká ṣì ní sùúrù ṣé wọ́n mú late kan máa ń léèwé ni báwo ẹ ṣì máa kàwé lọ́jọ́ iwájú kó yẹ kó ṣì ṣáàbù àná ṣe ráyè o tí bá ń sọ̀rọ̀ tí mo ń pariwo tí mo ń bínú wálé mo sì lè sọ̀rọ̀ jù mo sì lè bínú jù mo sì lè kọ́ra jù ṣé tọkọ mi ṣe ìṣódà. ẹ wo mọ mi ó yẹ kẹ́ bínú gidi ó yẹ kẹ́ bínú gan torí mo mọ pé kò ṣẹyìn ẹ ó gba fọ́ọ̀mù fọmọ ó ràn lọ sí lẹ́sìn ọmọ ṣe exam pass wọ́n send admission letter sínú ilé nínú ilé mi kò burú kò sí ẹ nídìí rẹgbẹ ọmọ òun dà ìfẹ́ mi o ìfẹ́ mi kọjá síbí báyìí kọjá síbí báyìí kó tó máa pààyàn láàyè lóhùn bó síbí. pẹ̀lẹ́ ìwọ náà fẹ́ lọ sí skul àbí mo bí ẹ ìwọ náà fẹ́ kàwé. o fẹ́ gboyè rẹpẹtẹ ìwọ náà fẹ́ máa gun mọ́tò o fẹ́ dé èèyàn àbí nínú ilé tèmi o wá ń ṣoògùn sọkọ mi mo mọ gbọ́dọ̀ ló fi bà sọ̀rọ̀ ṣebí mi ni yébọ̀kọ mi ni o ah, ah, kọ ojú mẹ́ta ó dẹ̀ kúrò nínú àjèjì sàárè o mo mọ ẹni tí mo ní dáadáa àṣírí ẹ̀dẹ̀ ti wá tú ìmọ̀ ẹ̀ ò lè ṣẹ́ nínú mi o sórí gbogbo aspirations tó ní pátápátá kò ń ṣe nínú ilé ló ti máa ṣẹlẹ̀ la etí ẹ̀ kò gbọ́ mi kò la ojú ẹ̀ méjèèjì kò ríran fi rí mi sórí admission letter ilé yìí o. ó tẹ ẹ lọ́rùn tó ti mú máa yá dànù ni tó bá fẹ́ kàwé wàá pọ̀ sókè rajà ó ti gbọ́ wọ́n máa lè jákèjá ó lórí ìlànà wàá rí rẹ̀ wò ní kéde. Drop, drop it! Drop it! Drop it! Ọ̀dẹ̀, fẹ́ lọ sí school àbí? O ò lè lọ sí school. Nínú ilé yìí, hell no, ọ̀dẹ̀ òṣì. O ò fẹ́ gbà mí lọ́gà àbí? Wà á gbà mí lọ́gà by fire by force. Ọ̀dẹ̀. <laughs> hello. hello ìfẹ́ mi báwo ni. olúwa ṣeun wàhálà wà o. wàhálà báwo. tẹ́mi àti mọ́mí ẹ ti ya admission letter mi. kí ló sọ pé ó ṣẹlẹ̀ kí ló dé. wo mọ̀ nǹkan tí màá ṣàṣọ fún ẹ má ronú o take it easy a máa wá nǹkan tá a máa ṣe sí i. all right. fọkànbalẹ̀ ṣùgbọ́n. ó ti gbọ́. má get back sí ẹ kí ló ń ṣe àwọn pípọ̀ ìgbà kí ló tó máa treat ọmọ ìbí ọmọ ọ̀dọ́. abiru wa láwo lélẹ̀ ìbá ìtòrí ọlọ́run pẹ̀lú gbogbo wa látọ̀rọ̀ ẹbí ṣe pé kí n lè kàwé.

pẹ́pẹ́sẹ́ bàbá o ṣé o mo dúpẹ́. olóríire ta èmi rèé o olóríire ta èmi rèé o èmi rèé. mo kọ́lé aláwìrì mo ra mọ́tò ayọ́kẹ́lẹ́ mo nílé iṣẹ́ rẹpẹtẹ bàbá o studio. anyway mi ò bẹ rí i pàdé pé o ò níran o lẹ́bi o rárá o kàn ṣá wà ṣáá ni kó wá dúró lè rẹ pé o máa pariwo ń bẹ̀ ṣá ṣé o mọ̀ pé o ò forí yẹn disturb àwọn èèyàn ni àbúrò pé ìwọ nìkan ló wà nulẹ̀ ni ọmọ lásán èkejì ajá ni ẹ wàá wá múrin sẹ́nu wàá bẹ̀rẹ̀ sí ń kọ́lé wàá má kọ́lé wàá má pariwo gè o fẹ́ kọ́lé o fẹ́ ra lè o fẹ́ ra mọ́tò ṣé níbí báyìí náà ẹ̀ mú bí ẹ ṣe nu ilé yìí <laughs> Joseph alala nǹkan lè ṣàwọn wọn náà anyway tí àbọ̀ wá bá ti ẹ̀ nìyẹn mọ́tò mi ńkọ́ ṣó ti fọ́. mo ti fọ́ máa mo ti fọ́. ẹ ẹ wò mi ò fi ẹgbẹ́yàn jáde mọ́ eléyìí ni mo fẹ́ wàá dẹ̀ fọ́ right now o ti gbọ́. bẹ́ẹ̀ ni ma. laundry nǹkan gbaṣọ tó wà ń bẹ̀. mi ti fọ́ máa o fọ o ayon, kí ló bá ń ṣe ẹ jọ kí ló ń ṣe inú kí ló ń ṣe mo bí ẹ kíchìn nǹkan gbogbo ẹ tó wà wọn táìdì o fàbọ tó wà ń bẹ màá nírú ẹ ńlé màá tún máa fàbọ àbí ṣé màá nírú ẹ ńlé màá máa fàbọ bàtẹ́ pé ẹ ẹ ṣe rere ní ayé yín ní ìran tó ti wá ẹ ṣe rere rí bàtẹ́ pé owó gbogbo inú ilé yìí ó mú kíchìn ẹ o sọ́ọ́dì rádà àdámọ́ mi lọ́wọ́ fọwọ́ síbi tọ́wọ́ gbé tó bá yẹ kí n kọ́ ọmọ inú ilé yìí o ó ti gbọ́ kíákíá tó lọ ṣe tí mo rán ẹ ìwọ Ọlọ́run ah irú wàhálà wo ni gbogbo eléyìí bá tó lọ Ọlọ́run irú ayé wo lèmi wá wá yìí ẹ èyí ìwé ẹni mi ò lè kà á mo tún ní kí n tún fẹ́ bu mi jẹun ẹ ẹ tún ní mi ò lè lò ó kí gan wá níwúlò mi láyé yìí gan ah ẹ wo èmi agbẹ́lẹ̀ yìí tọ́jà rè sì lè wá para mi. Hmm. ìfẹ́ mi hmm. ìfẹ́ mi hmm. ìfẹ́ mi tó bá kọjú sí ẹ kò tá tó bá kọ ẹ̀yìn sí ẹ kò ján lọ́fà àmọ́ tó bá kù wọ nìkan kò tẹ́ra ara rẹ pa. Hmm bá òkú iṣẹ́ ò máa tán tẹ́mi yìí bá ṣe ìbẹ̀ ìrètí ṣì wà àmẹ́ni tó ti kú nìkan ni onírètí mọ́ hmm. ṣé kìí ṣe pé tèmi àti mọ́mí ló máa ṣekú pa mí nínú ilé yìí <sighs> kójú má rí bí gbogbo ara báyìí lógún ẹ̀. I know what to do. ìfẹ́ mi ìfẹ́ mi o wà mí báyìí. bread tí mo fún ẹ̀jẹ̀ takọ̀ lélẹ̀. bẹ́ẹ̀ ma. nígbà tí mo fún ẹ bread ṣé mi ò bí ẹ pé ṣé wàá jẹ tán. kí wàá ló ń ṣe nínú freezer mo sùn gbàgbé ni mà. ìwọ gbàgbé sùn lọ lórí burúkú máa ṣàǹfààní yẹn arúngún ọmọ gbà ni ẹ o ò lè ṣe rere ah, ah, kí ló ń ṣe ẹṣọ rẹ sí mi ni ah, o ò lè jápẹ́ sí ọwọ́ ẹ lẹ́yìn ẹsẹ̀ mi kí ló ṣẹlẹ̀. agbárí kí ni mo rà nù báyìí tó fẹ́ kó bá mi ni ó fẹ́ dàbí padà sẹ́dí àárọ̀ kí bá ló dé kí ni mo rà nù báyìí. ọ̀rọ̀ ọmọbìnrin ti sú mi. kí ló dé tó tún pariwo. níjẹ̀sà ni mo fún ní búrẹ́dì mo dẹ̀ bí mo ní ṣe máa jẹ́ tán ló wà jẹ́ tán ẹ̀wọ̀n tó sọ bẹ́ẹ̀ ìdààmú mi lọ́wọ́. kí ló dé adúrú bread báyìí kí ló dé tó jẹ́ kó bàjẹ́ ah this is bad kò dáa kí èèyàn máa jẹ́ kí o jẹ́ waste now irú ìtí wọ́n jẹ́ kó bàjẹ́ yìí sìn àwọn kan wà níbi kan tí ebi ń pa tó yẹ pé bó ṣe bàjẹ́ ìtàn bá rí wọ́n máa rush wọ́n máa jẹ ni àwọn kan wà ń bí kan débi ń pa náà this is this is bad this is very very bad èmi ò bá rí eléyìí lọ́wọ́ ẹ rí o and I, for for for once I mean for the first time ó ó disappoint me and any time tí n bá tún bá rí eléyìí tàbí tí mọ́mí bá tún report ẹ pé ṣe ló jẹ́ kí oúnjẹ waste nínú ilé will not have my support and I will be so mad with you ṣọ̀n pé òrí bínú mi rí bí mo ṣe like ẹ tó ni màá ṣe hate ẹ tó alright. ìwọ ṣàfọkàn ẹ balẹ̀ kàn make sure kó bá mi send ẹ̀ eh, my account details ẹ̀ eh, màá fowó sí i wàá dẹ̀ bá mi fún alájà náà ní hundred thousand ẹ̀ eh, hold on hold on má kúrò lórí line ah ìfẹ́ kí ló ń ṣe látẹ̀kàn. wọ́n mi mò ń fọ abọ́ tó wà ní kitchen ni mà. ìwọ ń fa abọ́ tí mo rán ẹ ń ṣe àbí kò burú wàá padà bá mi nínú ilé anyway ṣorí bó ṣe ń lọ yẹn ó gbọ́dọ̀ pẹ́ dé o. yes ma. gbogbo tí mo dẹ̀ rún ẹ pátá ni kò bí ṣọpọ̀ rà pé o gbọ́ oníranú akọ ajá obìnrin òṣì lẹ́sẹ̀. Ah. níbo ni àbáláyé wà. mọ́mí ẹ̀yin lẹ́rán wọn níṣẹ́ lẹ́ẹ̀kan ẹni kí wọ́n lọ ra petrol sínú jẹnẹrétọ̀. kò burú máa lọ wàá bá mi wàá padà bá mi nínú ilé yìí ṣọlá ò fẹ́ gbọ́n ni wàá gbọ́n by force. ṣé ò ní lọ kó tó máa mọ̀ lọ́rùn. ẹ ló jàre òun náà ni ọ̀rọ̀ ètí ètí tí má lọ́rọ̀ èsù mi rọ̀ mù pa ń gbọ́ràn ó ti yé mi jàre <laughs> so màá pe alájà màá ṣàlàyé fún wọn ṣé o ti gbọ́ àṣà ní ìpara wa kó tó bá gbàlà wọn àfi ṣe o. lóòótọ́ hmm. ó dà mo ti gbọ́ a máa rí yín. ẹ rí wa. ṣé o sì. ẹ ẹ fún mi ìfẹ́ mi ni àwa ti inú ilé kò dẹ́ ń ṣe ọmọ ọkọ́mọkọ́ tó máa ń tó máa ń rìnrìn kúrìn tó máa ń sọ fún ìyá ìgbẹ́ òkè jẹ́ ká lọ sọ́dọ̀ madam since tí ò ń jáde ẹni àwọ̀ kò síbòmí tó lè lọ àfi ọ̀dọ̀ yìí òun yẹn ló ló gbé wa wá wá. kò yé mi dáadáa ṣé ìfẹ́ tèmi àbí ìfẹ́ tèmi. ìfẹ́ ọmọ wa tí tá a wá bá yín fún. ṣé bọ́bọ́ wọn yẹn ṣe jẹ́ sí mo sọ fún yín pé a fún iṣọ́ ni ìgbà tẹ̀lẹ̀ ti wá sọ́dọ̀ mi tẹ́lẹ̀ yín méjèèjì tẹ́lẹ̀ bímọ tẹ́lẹ̀ fẹ́ fi ṣe ọmọ ẹlẹ́ máa fún lẹ́kọ̀ọ́ tó yanjú ẹlẹ́ ẹ tọ̀ lọ léèwé ṣé bá ti gbọ́ ni mo ti fà lé yín lọ́wọ́ ẹ ti gba ẹ ti mú un lọ. ẹ ẹ sọ ṣé pé kò sí níbàá ilé ìsọ yìí. èmi ò rí i. Ah, kò sí ní. síra sórí pé olórí burúkú wọn ṣàǹfààní lọmọ ọfẹ mi olórí burúkú lọmọ yìí láyé wọn náà olóko wá sí ọmọ yìí ti abèrè gan madam ó ya abèrè gan ni o. ẹ má sọ bẹ́ẹ̀ o ọmọ náà kọ́ lẹ́wọ́ ó jẹ́ ọ̀dájọ́ abiyamọ ni ẹ ọmọ olóyè àwèrè. ó lè jọmọ tí wọ́n bínú kó máa gbé ṣépè mo ti mọ irú èèyàn tó jẹ́ òótọ́ ni gbogbo tọ́mọ yẹn sọ pátá kò sí yàtọ̀ ńbẹ̀ òótọ́ ni ṣé gbàtà yìí wá tọrọ ọmọ lọ́wọ́ mi ṣé bẹ́ẹ̀ lẹ́ẹ̀bímọ ni ṣé bẹ́ẹ̀ lẹ́ẹ̀tọ́ ọmọ yẹn lẹ sọ fún mi ìgbà tẹ́ ẹ̀dẹ̀kọ̀ tẹ́ ẹ̀tọ́ níléèwé ọmọ kejì tí mo jọ mú àwọn méjèèjì lọ́jọ́ kan ṣoṣo bí mo ṣe fún yín nífẹ̀ẹ́ mi bẹ́ẹ̀ náà ni mo mú òun náà fún ẹni tó lóun fẹ́ tọ́jú ẹ ẹni yẹn tọ́jú ẹ ó ràn lẹ́kọ̀ọ́ ó ràn ní gbogbo ẹ nígbà tó wá tásìkò ẹ̀yin mọ́mọ tèmi ẹ̀yin lè fi ń ṣọmọ ọ̀dọ̀ ṣé ẹ̀rí pálá ìdáni àgàgà wọ ìfẹ́ ò ṣàbíyamọ gidi ò ń ṣèèyàn ẹni bá rí ọyẹ kó sá fún ẹ ọmọ ọmọ ọhún ìkejì ẹ òdìdé nígbà tẹ́yìn ò lè dátọ́ ṣe bó fún ọ ó fọmọ lówó ó gba fọ́ọ̀mù ó ṣe everything ọmọ yẹn get admission ṣe fẹ́mi lẹ́tà wà bá wọ ìyá burúkú yìí ó gbà àbó gbà ṣe bó fà á ó ń ṣèyàn. madam ẹjọ ẹ má bínú ṣé pé ìfẹ́ mi ò sọnù. ìfẹ́ tèmi ò sọnù ìfẹ́ tiyín ló sọnù ẹ̀yin méjèèjì. ìfẹ́ mi wà lọ́dọ̀ yìí. ó wà. when the saints go marching. ẹni bá rí ẹ ó yẹ kó sá fún ẹ. Oyinda, you disappoint me. I am highly highly disappointed. So, ọmọ readmission rí the ó admission form ẹ̀ fire. fàyà wicked Can í ṣe that move mo fẹ́ ní ìbẹ̀rẹ̀ ayé mi you have changed why are you that wicked Kill lọ́mọ yẹn ṣe fún ẹ tó fi kò gbọ́dọ̀ kàwé kò gbọ́dọ̀ admission kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ tó ọmọ tiẹ̀ no it's bad ah o disappoint me o. Oh. Disappointed. Don't, don't, don't, don't, please. Oh, Jigana, sorry. Sorry? No, I'm not sorry. I am. Please forgive me. Forgive you? Forgive you? For what now? You're sorry? Sorry for what? You've done it. You've done it. It's really oh, <sighs> God. ṣoṣo. ọ̀rẹ́ mi o ẹ wẹ́kọ̀ máa ẹ kalẹ̀ máa. ìwọ Tèmídayọ̀ ìwà tó wò tẹ́mi lọ́rùn rárá o ìwọ dé o mọ̀ kó yẹ kó yọjú sí mi ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tí ìyá ẹ ò bá mú ẹ wá bí ń kọ́. ìwà yín ò dáa kí ló dé inú bí mi gan o mi ì ní tán ẹ̀jẹ̀ mi ì láìkẹ́ rárá ẹ báwo ni ṣé ẹ wà pàṣà pẹ̀lú kọ́lọ̀ tí mo fún yín another kọ́lọ̀ wà o bóyá yẹn ni kí n tún lọ mú wá o. <laughs> ó dà hmm. tèmi dayọ̀ tèmi dayọ̀ ṣé kí n mọ́ tàn ẹ̀ jẹ́ o disappoint me bàbá mo ṣe sọ fún ẹ kì í ṣèwọ ló yẹ kó o hùwà tán lòun hù lọ́hùn yẹn ó kúrò ní Naija tán ó dọ́hùn yẹn ẹ wá di nǹkan míì sọ́hùn ó yẹ kó rí bẹ́ẹ̀ ọmọ téèyàn bá bí téèyàn bá kọ́ ó yẹ kéèyàn rí ẹ̀kọ́ yẹn lára ọmọ yẹn ni káwọn aráàta tó rí yín gan kó mọ̀ wípé yes ìyá àti bàbá yín fún yín ní ẹ̀kọ́ gidi ẹ̀yin náà dẹ̀ mú ẹ̀kọ́ yẹn lò ẹ̀dọ́ ọ̀hún yẹn èdè nǹkan míì mọ́ wa lọ́wọ́ bẹ́ẹ̀ náà ló kó ẹ náà Ayọ̀mídé ọ̀ tiẹ̀ gan bad Ayọ̀ dọ́hún yẹn òun náà lọ yàyàkuyà sọ́hún wọ́n ròyìn fún mi wọ́n ní ni ọmọ mi mu ọtí tó mu sìgá ní ìyá Yọ̀mídé náà. clubhouse all the time. ah. Eh, eh, o o o sú mi inú mi ò dùn ọkàn mi bàjẹ́ gbogbo ẹ̀ dàrú mo ṣàwà wá ọ̀nà pé kó ṣáà máa bọ̀ náìjà kí n mọ bí mo ṣe fẹ́ mú ìrìn mi rìn lórí Ayọ̀mídé. ó bọ̀ tàbá fún máa rí jọ́ mẹ́ta jọ́ mẹ́rin sìn adé adé. kọ́lọ́ máa gbà wá lọ́wọ́ àwọn ọmọ yìí kọ́lọ́ máa yẹ kí tí wọ́n kọ́ bàrí ọlọ́gbọ́n wọn wo tí wọ́n pọ̀ sọ́mọ kí la rí ká fẹ́ jẹ ní ìjà rẹ̀. gbogbo tẹ bá fẹ́ jẹ ló wà kí ló fẹ́ jẹ. bá a ti ń bọ̀ bí sẹ́yìn pariwo mọ́ mi ò náà bá ti dọ́ọ̀ mọ́ mi ìyẹn ló máa jẹ àtòṣí kí ẹ. <laughs> tẹ́mi. wọlé ìgúnyán èmi ò fẹ́ rírò tẹ máa ń rò nínú kóòtù o mi ì fẹ́ o ìwọ ó yá níṣó. scholars who can define literature for me. You. Yes. Yes. Literature. Literature is a subject that anybody can divine ṣe o ronú ni so o gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu ni so wọ́n wá ń si ẹlẹ́yà rẹ̀ ìwọ náà rò pẹ̀lú bó ṣe ga tó yìí tó wá ya alága kọ̀ ṣó rí pé èèyàn bí ahun ni àwọn ẹgbẹ́ rẹ̀ tán ra ń rìn àwọn mẹ́ta tó wà lẹ́gbẹ̀ẹ́ ló pònú bí iṣẹ́ tán pàtẹ́wọ́ fún ẹ àwọn yòókù ń fi ẹsẹ̀ lẹ́yà nínà o bọ́ sí wọ èso ojú kò ṣe jam sa. ẹ̀dá kọ̀ọ̀kan mọ̀ tí màá jam lẹ́mẹ̀wá máa pass ẹ wọ ẹ kí support mi àmà gbé wọlé ni ọlọ́run ọlọ́run àwọn mo ti rí lára ẹ̀ èmi gan mọ̀ kó wọ́n bẹ jókòó sí exam yẹn ni. ibi láti rí ti máa ń tún náà ni. èmi ti wé wáyé ẹ lóde láìsẹ pé ibi alásàláwà àbá wà ní gáràjì national union ìwọ ìdìwé ìwé yẹn tó wá lòdì yẹn tó wà lọ́pọlọ ẹ̀ kò lè sí lọ́pọlọ ẹ̀ kó máa sọ kátàkátà wọn náà ráyè lóde. ta ló nu gbọ́n tó wà wá sọ lẹ́nu. please sit down sit down. Hello. kí ló ti mọ ìfẹ́ mi can we please hear you. <laughs> Um, with my own understanding, literature can be derived from the Greek word literary, which means letter. Literature is a creative work of, of art or a creative work of imagination which comprises of poem, poetry or drama, fiction and non-fiction. mo lérò pé gbogbo ara ti máa ṣe àkọsílẹ̀ definition tí ìfẹ́ mi fún wa àpẹẹrẹ ọmọ tó ń fọkàn bá ohun tí olùkọ́ ń ṣe lọ ni ìfẹ́ mi ṣe yẹn ó jẹ́ ọmọ tó ń fi ọkàn sí gbogbo ń tà ń kọ́ nínú kíláàsì mo dẹ̀ fẹ́ kí gbogbo wa náà ká fi ọkàn mọ́ bá mi lọ ẹ má dẹ̀ jẹ́ kó pin síbẹ̀ tí a bá délé kí gbogbo wa náà lọ wá ìtumọ̀ torí ó pé oríṣiríṣi tá a lè túmọ̀ ẹ̀ sí ẹ̀ ká tiẹ̀ wá tó sọ tálágàgbò eléyìí ó kò náà tó ń wí kàtàkàtà lẹ́nu àdàgbà ojú gbà mí ti fún ẹ̀ wá. Well, gbogbo yín lẹ mọ̀ mí wípé ìrẹ́jẹ òsì nínú fọ́tò lọ́rọ̀ ti tèmi tó o bá ṣe jókòó ló máa bára rẹ nígbà tó bá fẹ́ gba píkṣọ̀ ẹ̀ ní tó o bá ṣe àkọsílẹ̀ rẹ̀ lèmi ó lù ló ń tẹ̀ báyìí tó o bá dẹ̀ ti fèlè o fèlè ẹ̀ tí ẹ̀ ní yòókù sọ́wọ́ ẹ̀ òǹkàlùkù yìí ni kẹ́ try láti kọjú mọ́ tí mo bá ń kọ́ yín ẹ wá níbí ni màá fi àdàgbà ẹ̀kọ́ ètò ti alẹ́ ìrọ̀sìn títí di òwúlọ̀ ọ̀tọ̀la gbà ṣé wọ́n máa ṣe bẹ́ẹ̀ yẹn mọ́ ọ wọ́n máa ṣe bí ah, kọ́kọ́rọ́ ìjọ ni wà náà wọ́n ní láti máa ṣe bí ilé yìí eh, eh. Fẹ́mi ẹ eh, náà tó lè yẹ kí n dúró síbí báyìí tí ká sọ̀rọ̀. Ìfẹ́ mi má jẹ́ kí n parọ́ fún ẹ mo lèvẹ̀ kan ni tó yẹ kó ti mọ̀ pé mo lèvẹ̀ ni pé o lé class lẹ́ẹ̀kan tí lecturer sọ̀rọ̀ ká sọ the place of literature mo mọ̀ mo kàn ń dẹmu lásán ni torí ti bá sọ́ngbà yẹn ò ní gbà yìí ẹ torí ẹ mo mọ̀ pé gbogbo class ẹ kò sẹ́ni bọ̀ tó tún lè sọ mọ́ except you ló yẹ kí n fààyè lẹ̀ fún ẹ wàá gbà tó sọ tán mo pàtẹ́wọ́ inú mi jù mo gbé yìí fún ẹ. níwọ̀ yìí náà tẹ́kọ̀ pọlọ ẹja ló wà lórí ẹ̀ kò sí nǹkan lórí ẹ̀ ìwọ̀ yìí òun <laughs> dream seriously bọ̀dé òun fi system òun fi toast mi àbí Eh? You ẹ sí mi ẹ eh? ìwọ ló ń toast me? ó fẹ́ máa fẹ́ mi ṣé pé ṣèyàn lè ṣe ẹranko nǹkan tó dáhùn wù wọ́ náà ìwọ olódo lásán lásán ìwọ last à ń kọjá àyè. tó Ah, gba ẹnu yẹn dé díẹ̀ ọ̀dẹ́ ẹjọ́ máa lọ. I am Ah pé kí ni gbogbo ilé ìnà. torí sẹ́sìn wọ́n lọ fọṣẹ́ lè fún wa náà ilé àwọn olóòórùn lásán lásán. Ah! Ah! ọṣẹ ò fọṣẹ yí wa o. Ah! ẹ̀yin guys ẹ ẹ ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi ṣe gbọ́ ẹ ṣe bó ṣe wà ẹ mo lọ́ọ̀fẹ́ ni tí mi bá lọ́ọ̀fẹ́ mi ni mo ṣe nǹkan tí mo ṣe yìí wá ó yẹ kó yé yín náà. the way bí tọrọ gbé dúró dé yìí sìn a máa arrange wọn ni o. arrange arrange ah, ẹ mọ̀ jẹ́ ká ṣe yẹn. tó bá fẹ́ kára ń dẹ̀jẹ́ kọ́ gbọ́mọ jóná. ọmọ mi ah! ṣẹlẹ̀ mo ti ṣẹlẹ̀ ṣé gbogbo kí ni à ń simple ṣe rí yorùbá sọ pé kò jẹ́ kí gbádùn ẹ̀ máa mú ìdè máa ń gbà fún ṣe bó ṣe wà yẹn ṣé mi máa jẹ last ẹ mọ̀ àwọn kan wà lójú ẹ̀ tí wọ́n block yẹn tó bá yá padà rí mi ah, áhùn mi nà ó ló yẹ ká bàjá máa gbọ́mọdún lórí ẹ̀ ẹ̀yìn gáà ẹ̀ ẹ̀ ẹ̀ ṣe yẹ bàjẹ́ ká tó ọdún ìwọ̀n dé ṣeéṣe lórí ìrìn ìjà. six tracks do me the way not gbolo play ẹ. má wọlé tẹ̀lé kí play ọjọ́ ọ̀la life. My life. track. no yọ̀ nà. ẹ̀ ẹ̀ try wọnú yàrá obìnrin without knocking owó yóò ní má náà o. Ah, báwo ti máa sọ̀rọ̀ báyìí fẹ́ mi ayọ̀ mi ẹ̀mí mi ọjọ́ ọ̀la mi I love you so much eh, and at the same time uh, music time play congratulations in fact ó wà òkè gan. kọ́kọ́ eh, oh, oh, oh, jàre tó ah, ah. ṣe bàbá yìí lọ. bàbá yìí tó bá yìí. ó dé ṣé ọmọ tí múnú bíbí báyìí sí i èwo ni ìfẹ́ mi àyà mi ọkàn mi jó akíṣe ni mo mọ̀ tó ń jẹ́ gan kí ni ìfẹ́. tí a bá ń sọ̀rọ̀ nípa ìfẹ́ ọ̀sìn mi ó nífẹ̀ẹ́ mọ́ sí mi gan bẹ́ẹ̀ni gan ṣe wà mo nífẹ̀ẹ́ àmọ́ àgbẹ̀ kúrò nípa pé mo mọ ìfẹ́ mo mọ ìtumọ̀ ìfẹ́ mo dẹ̀ mọ nǹkan tó ń jẹ́ ìfẹ́ tó bá ti ní seven thirty lọ́la seven thirty máa gbé lọ sí ìtù tó bá fẹ́ mi wàá gbádùn mi ẹ máa tọ́jú ẹ mọ́ mo túmọ̀ ìfẹ́ ẹ̀ serious ó gbé mi gan ti change dialect ẹnu mi mi n sọ̀rọ̀ bákàbákà mọ́ ó yẹ kó ẹ. Ah, kí ló ṣe yẹ kí ló tó máa ń ṣe báyìí náà ah, ọ̀rẹ́ mi gbọ́dọ̀ tí bá jẹun la máa gbé yín lọ sí ìtúsí kó mọ̀ wọ́n tó bá ṣe fún wọn fún ṣé àti gbé wa lọ síbi tó ti ń ta ẹ̀bùn mi láìpẹ́ wọ́n máa ṣe yan kí ni tùmọ̀ yẹn ń sìn. shut the fuck up dákẹ́jọ kí ló ń sọ ṣé yàrá ọkùnrin ló rò pé wọ́n ni kò kàn wọlé wá without knocking wọ́n máa ti máa pẹ́yìn lọ pẹ́yìn tọ́yìn máa tẹ kìnnìkìnnì kí ló fún mi ta ló fẹ́ gbé lọ sí jù. ẹ gbọ́ ẹni náà ló Mr. Speaker. Ẹ̀sọ́ wa bá pè mú o máa gbọ́ tó bá náà dùn kan tí máa náà kẹ́ ẹ̀ ní mọ̀ ọ́. Wọ́n ti try kò náà bísí wo òde. Kò náà. Pọ́kẹ́tì apology jọ̀ọ́ kò jọ́ kí ló kí la fẹ́ kí la nípa mo láwọn lọ́ọ̀fẹ́ àwọn lọ́ọ̀fẹ́ eh? eh? eh, ìfẹ́ ìfẹ́ ṣá èmi ó dẹ̀ à ń sọ̀rùn kò ṣe pé wọ́n à ń sọ̀rùn ọ̀rẹ́ ni wọ́n kàn ọ̀rẹ́ ni wọ́n ras ni á sì fẹ́ dẹ̀ bad mm. no bọ̀ tó bá ní ká wo starch ọ̀hún tó bá bẹ orí wọn kúrò tó bá gbórí mi sí. Ah. Ah, ah, ẹ dúró mi láìpẹ́ yẹn ṣe. must waste time ààrẹ mo advice ma fún yín sí gbogbo point tó fẹ́ kà mí báyìí try kò ní kọ́ sínú note wa. ah ṣeun látìgbà tí mo ti mọ̀ ẹ́ ó sọ̀rọ̀ tó dáa rí bẹ́ẹ̀ tó sọ tòní. lọkọ lẹ́tà yìí jẹ́kọ̀ gùn gan. ọlọ́gbà yìí ṣe lẹ́tà ni ọlọ́run. lọ́dà ah! máa lè gbàgbọ́ ẹ̀ gan. lẹ́tà mọ̀ ọ́ kọ jù serious tí n bá kọ tí ẹ̀ bá láìkẹ́ ẹ̀ pa mí. lọkọ wa ná. Ah, ṣe lẹ́tà ni. ẹ̀ lọkọ kó pọ̀ kó kó gùn gan lọkọ lẹ́tà yẹn wá yẹn kó kọ́ kó gùn wọn kọ́ kékeré rárá. but ọ̀rẹ́ mi ó máa ń ṣẹ̀ mí g ìbọn tí fẹ́ kí bàbá ìlú ọkọ̀ lẹ́tà wá sí ṣé ẹni tó yẹ pé kò gbóyin ìbò lè construct a civil statement. no no ó gbóyin ìbò he carry english ẹ hmm. eh, ó gbóyin carry english. Ah, ah. okay yeah oh <laughs> he carry English. mo bá ní pàṣẹ tó ń jọ tó rà bó ṣe mọ̀ pé ó lè change life ẹ̀ ó lè túṣe up now yes now. sure sure sure má má tó ń jẹ́ ìfẹ́ ó mọ̀ pé mi ò experience ẹ̀ ibi tó yẹ kí n ti experience ẹ̀ mo rí. oṣù ọjọ́ kan náà ni mo máa ń lọ ṣọjọ́ tèmi pàdé tádé mi ni mo lọ́ọ̀rẹ́ ẹ̀ mi ò tẹ fẹ́ experience rárá rárá either this guy or someone else i don't want to fall in love mi ò tẹ expect bàbá mi sọ. ṣé o tẹ̀mí mi started ni mo love. Oh my bínú sí is it by force ṣáàgídí lọ́ọ́ it off anything. i said i don't want to fall in love stay on your own stay on your own. obìnrin náà bínú bínú náà báwo ni o máa bá mi sọ. ṣé o lè lórí mọ́tò. lọ bí ètò. ìfẹ́ bí aláwọ̀ ni ọ̀rọ̀ ìfẹ́ bí aláwọ̀ ni o bí ìgbín àti kàrà òní bí ìgbín fa ìkàrà òun àtẹ̀lé. chicken kaba bí a ti ní mistake mo ṣe níbẹ̀ from Bọ̀dé Adéyanjú to ìfẹ́ mi àkùmọ̀sán ni mi máa gbà bẹ́ẹ̀ náà ni ìdùnnú àtayọ̀ ni mo fi kọ lẹ́tà yìí sí ẹ ẹlẹ́yin ju ẹgẹ́ ìbàdí àrùn eléyín funfun nẹlẹ́lẹ́nu arẹwà obìnrin obìnrin tó fi igba ẹwà ná igba obìnrin mọ́lẹ̀ níṣe ni ìfẹ́ rẹ̀ ń pa mí bí ọtí inú agbalúgbò odò ìfẹ́ ni mo wà látìgbà tí mo ti fi ojú mi kàn ẹ́ ni mo ti wà nínú ọgbà ìfẹ́ mi ò dẹ̀ ṣetán láti parọ́ fún ẹ ìfẹ́ yẹlé ni mo ní sí ẹ o elédùnmarè ọba àṣẹ̀dá ayé àṣẹ̀dá ọ̀run ló fi ìfẹ́ rẹ̀ sí mi lọ́kàn ló ní kí àwọn méjì máa gbádùn nínú yàrá ìfẹ́ ìfẹ́ tí mo ní sí ẹ kì í ṣe ìfẹ́ ojú ìfẹ́ mi ọ̀kín ló rẹwà jù láwùjọ ẹyẹ líní ló sunwọ̀n jù láwùjọ ejò ìwọ ló rẹwà jù láwùjọ àwọn ọmọge ìdùnnú àtayọ̀ ló jẹ́ fún mi tí o lè ṣí ọgbà ìfẹ́ ọkàn rẹ sílẹ̀ fún mi èmi ni tiẹ̀ ń tòótọ́ bọ́dé adéyanjú very funny. ẹ tiẹ̀ dúró náà ìrọ̀rẹ́ mi ṣé ìnáwó ni pé bàbá ìwà so so local bó ló ṣe máa fi yorùbá tó máa fi kọ lẹ́tà sí ẹ máa wò ẹlẹ́yin ju ẹgẹ́ eléyín funfun ah. dára bíi kìdí kan wọ́n rẹ̀ bá ṣe so local ṣòrí ṣe bẹ́yìn lẹ gbèsè àbí kí lédè tẹ̀ ẹ̀kọ́. kí ló ní tí má gbé tí má ní kókó lẹ́ka ṣé mo ní kókó ní yorùbá ni. can you imagine oh so funny. oh my god. wọ́n ti wọ́n pẹ́. how are you lójú mi. wọ́n á jọ ṣé ká ṣe eré dẹ̀ tàbí àlọ́. àbí náà ẹgbẹ́ àgbẹ̀ yìí ẹ wá kí ló ń ṣe yín ah, ah. ṣé ti gbàgbé pé inú skul ẹ wà ní. ọ̀rọ̀ yóò fẹ́ yí o ṣé wọ́n máa lọlé ṣé mi lè mi wàá mí ìsọkọ mi. ẹ wo ẹ wo ẹ wo jàre oníkẹ́yìn omi ìlara yín tẹ́ bá ti délé ẹ wá lọ máa fara pé bá ẹ fi ra yín dára tó wù yín. ló yẹ kẹ́ mọ̀ káwọn èèyàn pọ̀ tó wọ́n ẹ ń jẹ́ lọ́sùn. ṣé ọ̀gbọ́n tó ní òun ti ní ìsinyìí oríṣiríṣi fẹ́ ló wà lóòótọ́ ìfẹ́ àdàbà wà ìfẹ́ àgùntàn wà ìfẹ́ ẹlẹ́yẹlé náà wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. èwo nìfẹ́ àdàbà. ìfẹ́ àdàbà àwọn àgbàlagbà jẹ́ kó yé wa pé àdàbà ọ̀nà ní àǹkùngbẹ́ iná ń jó ẹyẹ oko ń sá lọ ni lẹ́yìn tó túmọ̀ sí wípé tí problem kan bá dé sọ́ta ilé ni àbí sọ́ta mi. So mo ò ní kí ẹ̀ ń pa ẹ̀ àbí kí wọ́n náà kí ẹ̀ ń pa mi wá kàn fi mí lẹ́wọ̀n kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni. owó mi fẹ́ àgùntàn. ìfẹ́ àgùntàn ìfẹ́ àgùntàn hmm, náà ò dáa torí àwọn àgùntàn máa ń tẹ̀léra wọn pẹ̀lú gọ́ọ̀lù bí ẹni tó gọ̀ọ́ ni tó bá ń ṣe nǹkan tí ò dáhùn sí i àbẹ́mi náà mo ń ṣe nǹkan tí ò dá mo ò ní lè ò ní lè correct ṣe fọwọ́ náà rí pé yẹn náà dá àbọ̀ ìfẹ̀yẹlé hmm. wọ́n jẹ́ kó yé wa wípé ẹyẹlé ò kì í bónílé jẹ kó bónílé mu kó wá dọjọ́ ikú kó yẹrí ìfẹ́ ìmùlẹ̀ nífẹ̀ẹ́ lẹ́yẹlé. ìfẹ́ lẹ́yẹlé èmi náà mọ̀ ọ́ ìfẹ́ kì í bínú ìfẹ́ máa gbọ́rọ̀ lọ́jọ́ gbogbo èmi olúwa ṣeun mo ṣèlérí fún ìwọ mi gbogbo ọjọ́ ayé mi ni màá fi pa ìfẹ́ ìwọ Tádé mọ́. àmì ò àmì ẹ̀kọ́ ọlọ́run jẹ́ kí ìwọ omi wa ṣe wọn lè ṣe wọn. ọlọ́run á jẹ́ kí àwọn méjèèjì lè pa òfin ẹ̀ mọ́. ìgbín. ìgbín. bẹ́ẹ̀ ni ìgbín. bí ìgbín bá fà ìkara wọn á tẹ̀lé. wọn bí èèyàn bá gbìyànjú láti yọ ìgbín kúrò nínú ìkara wọn àbí kán yọ ìkara wọn kúrò nínú ìgbín àwọn méjèèjì máa di kòròfo ni èyí tó túmọ̀ sí wípé àwọn méjèèjì náà jọ wúlò fúnra wọn. so ìyẹn túmọ̀ sí pé èmi nìgbín ìwọ nìkan ra wọn. of course you can say that again. I love you, Sean. Love you too. I love you so much. Same here. Personally, persona, personally, personally, persona, personally. Personally, I rock your body. I promise you go home, you won't tell daddy. I give it to you like you never had it. Screaming, churching, chill like speaking Chinese. Now waiting me this, back a boom boom. Now waiting I see saga, but she know one me. She talks so she know one me. I know go lie, the thing psychologically. You're turning me on biologically, sexually, dramatically. And she talks, say she know I I know go lie. see I won't bet Thank you very much. Thank you. We need to call on our new artist in the house right now to come on stage, perform for us, to give us the latest hits in town from our new track. Let's call on Ifemi Olubumi. touching, emotional song. But before we continue, we need to call on our DJ right now to give us a track that will hit up the song so I can give our dancing step right now. DJ play. Hey, yeah. <laughs> ṣe bẹ̀rù dákun ṣe tòǹbọ̀lọ́ tòǹbọ̀lọ́ sí mi lára kó tó bá mi bẹ̀ o mú ṣe wọ́n tán. this one and this style lójú àgbo mo rọ́mọ tí màá bá jó òrékelẹ̀ wà sọ fún mi mọ́dé ṣe tí wọ́n bàtà ó mọ̀ kó máa lè jáwúrẹ́bẹ wà tún lè jójú bàtà ta ló fẹ́ bá mi nájà mọ́dé gbogbo sí pàkàjọ nájà bàtà ó yà tara wẹ́rẹ́wẹ́. báyìí fún mi kí ni mo ṣe fún ẹ àkíyòdé nǹkan tí wọ́n sọ fún mi pé ó ń ṣe lamẹ́ríkà kẹ́lẹ́ ló tún ń ṣe ní nàìjíríà why ayọ̀mídé múnú mi dùn kọ́mọ́ lè múnú ẹ dùn. wọ́n kí ni mo ṣe tó tún rán wọ́n ọ̀hún sẹ́yìn. wọ́n ló máa mọ ọtí ọtí náà ló tún bẹ̀rẹ̀ sí ní mu yìí ó mọ ọtí mọtí mọtí mọtí gbogbo ojú ẹ̀ ló ń pọ́n yìí gbogbo ṣan orí ẹ̀ dìde tó bá jẹ́ sìgá náà ló fẹ́ mu wàá mú àmú kọjá àṣẹríà ní wáì kí ló dé tó ń ṣe léyìí fún mi kí ló dé múnú mi dùn jọ. ṣe mọ́mi ẹ ṣáà pé mo nífẹ̀ẹ́ yín àbí. èmi náà nífẹ̀ẹ́ ọkọ mi mo nífẹ̀ẹ́. and anything tó bá máa múnú yín dùn ni máa ń ṣe now listen mom you say tí n bá ti ṣe ẹyin tẹ́lẹ̀ ẹ má bínú but i'm assuring you now gbogbo àwọn nǹkan tẹ́ ní mò ń ṣe àsọ̀tún tẹ́ mo ò ṣe mọ́. Ah, inú mi á mọ̀ i will be happy tó bá lè fi gbogbo kìíní sílẹ̀ inú mi á dùn jù. but mommy eh understand eh, you don't know what's going on with me. kí ló ń ṣe é. you say girlfriend mi tó wà lamẹ́ríkà ẹ̀ eh, báwọn kan tó ṣe fún mi you know you know you know I, I I I every time every minute I keep asking myself what's going on I'm beginning to have a mental problem I don't know what's wrong mo ò lè sọ pé nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ tó fi ṣe nǹkan tó ṣe you know no lágbára ọlọ́run orí ẹ̀ ò ní dàrú ah, má sọ fún mi kórè ẹ̀ dàrú mọ́ o mọ̀ tó bá sọ kórè yẹn dàrú ẹni yẹn ya wèrè nìyẹn irú ẹ̀ ò ní tọ́ sí ẹ̀ láéláé má sọ bẹ́ẹ̀ fún mi mọ́ ìyẹn ìkan ìkejì ò níyàwó kankan mi lẹ́yìn tí nàìjà o wọ́n sọ fún mi sìn kó ní girlfriend kan sí Amẹ́ríkà àbí. wọ́n ṣe máa tó báyìí mo ní girlfriend. o gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ìwọ ti gbàgbé pò níyàwó kan sí naija bíbá. ọmọ tí mo máa ń sọ fún ẹ nígbà tó ti wà ń kékeré tí mo sọ fún ọ pé èmi pẹ̀lú ọ̀rẹ́ mi a dọ̀rẹ́ láàrin ara wa pé ẹ máa fẹ́ra yín ọmọ yẹn dẹ̀ wà pa gan tó bá rí ọmọ tí mò ń wí wọ gan wà wà nífẹ̀ẹ́. Mom, <laughs> oh, oh, I swear you keep amazing me every day. See, ah, old story let's say now àmọ́ ò kà náà ọmọ ẹ kẹ èmi ò kẹ máa ń ṣeré ńgbà ẹ nì. Ah, èrè kẹ ìyàwó ẹ tóun náà ò fọkọ mi tó ń retí pé pẹ̀lú ẹ lẹ́jọ́ máa fẹ́ra yín. ìyẹn máa ń ṣeré gan kó possible mo lè fẹ́. my dear if you see that baby now you will love her. my no, dear no no mọ́ mi mo lè fẹ́ sẹ́. why. àmì láti fẹ́ ní tí mo bá nífẹ̀ẹ́ láti inú mi yìí náà. ọmọdé yìí pọ́n. wáìfì ọmọ tí máa mú wálé fún yín mọ́mọ́ yẹn máa láìkẹ́ ẹgbẹ́ bíi ti mi dayọ̀ má ṣe yẹn fún no no no no. I love you mom. mi ìfẹ́. I love you mom. ẹ ti ń disturb mi jù mọ́ mi lẹ́mìí ẹ̀jẹ̀ máa ṣẹ́jọ. ah Ayọ̀mídé ah irọ́ ló pa o irọ́ pátápátá ló pa ó máa fẹ́ tèmi dayọ̀ ni pé ò ní fẹ́ yẹn tú dànù ìyàwó ẹ̀ ní látọ̀run wá òun la kọ́ mọ́ ẹ wàá dẹ̀ fẹ́ pé ò nífẹ̀ẹ́ yẹn mi ò ní gbà fún ẹ o nǹkan tó bá gbà la máa fi fún un bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó bá lò ní fẹ́ lẹ́rọ̀ wàá fẹ́ lélẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ ah kí ni gbogbo rẹ̀ dáadáa yẹn náà kí lọmọdé yìí ń bá mi sọ látọdún wo sọdún wo rárá o ah. be now? What are we doing here? Sharon Bae. The same thing lo. ń béèrè lọ́wọ́ mi nu mọ́tò látẹ̀kàn. Àṣé mo fẹ́ fi ẹ́ ṣe nǹkan ni? <laughs> Mo ti trust them. Come on, let's go, jọ. Ọkùtà dé. Nǹkan tó rẹ̀ mi ń try láti sọ ni wípé kó má lọ jẹ́ pé ibi tẹ́ mu àwa yìí, ìmúra wa méjèèjì kò wọ́ọ̀tì bí yìí. No, no, no, no, no, no, no. Kò sí to tó ṣe ìmúra yín méjèèjì ṣẹ́gẹ̀ bọ̀ torí ẹ̀ ni mo ṣe fẹ́ sọ̀rọ̀ yìí kò ṣe torí òun because mo fẹ́ fi special package fóònù tẹ́lẹ̀ ni mo ṣe gbé apartment kékeré kan fóònù mi ṣé méjèèjì jọ máa gbé so. oh my god already. Oh. ọmọ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni o bí ìgbín àti kárá ó ní bí ìgbèfà ìkara ohun àtẹ̀lé. olómi olólùfẹ́ mi ìwọ nífẹ̀ ayé mi ọkàn mi ìwọ láyọ̀ mi mo nífẹ̀ẹ́ rẹ mo really appreciate appreciating her so much. ìyàwó mọ̀ pé o gbọ́dọ̀ máa bá rúùmù ẹ̀ kó má ra owó owó rárá ẹ̀. of course na òun I'm má jẹ́ ká sọ̀rọ̀ jù ẹwọ́n nílé lọ́gẹ́ lọ dáná mo fẹ́ jẹun. àti páàkì ẹni tí wọ́n síbí báyìí náà. very sane mo ti oúnjẹ gbé everything of course. ọkùtà <laughs> dín ṣé bedroom níbí yìí ni àbí kitchen gbogbo ẹ já mọ́ra wọn ni ẹ wọlé ẹ lọ́wọ́ nílé yín wò náà ẹ̀yin lẹ́ni ilé náà. ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò. irọ́ ló ń pa fún mi wáyé tó mọ máa parọ́ fún mi every time tó bá ti wá mi wọn náà ló máa tẹ̀lé kú kìkìrì ó dẹ̀ tún parọ́. ṣeun àṣelóòótọ́ lọ́rọ̀ àwọn àgbà sọ pé obìnrin tí ò bá jó ọbẹ̀ ò kí ń dùn. mi sílẹ̀ jọ. ìyàwó mi sọrí àwọn tán kọ̀ ọ̀lẹ́ wọ́n sọ pọ́n rémi àti bókì wọn parọ́ of course ọ̀kan ṣe pé bóyá mo kàn lẹ́ṣọ́nálì lọ́ọ́ dá dúró pé mo fẹ́ máa bá sọ̀rọ̀ no ìwọ gangan ni mò ń béèrè lọ́wọ́ ẹ̀ torí mò ń wá ẹ mò rí ẹ. ìdílé pago mi. ó pe nọ́mbà ẹ̀ náà kò lọ. pàdé mò ń wọ̀n ni. to god. ok má bínú má bínú bó ló kọ́ mi mò ń béèrè ẹ lọ́wọ́ ẹ̀ mọ́. ṣé o ìfẹ́ mi báwo ni. tó ibi yìí ló wà. kàn ṣó wa ókè. ọkùtàdé. ẹ báwo ṣó wa ókè. fẹ́mi. ìfẹ́ mi ìfẹ́ mi. ṣó wà ókè. ṣeun ọkùtàdé kò kí n ṣe fọ́ọ̀tì yẹn má bínú ìwà tí mo wí lẹ́kàn yẹn ó kò jẹ́ pé bẹ́ẹ̀ mi ṣe máa ń show love yín yẹn mo máa ń feel jealous mi ò mọ ìdí táwọn òbí mi ṣe sọ mí nífẹ̀ẹ́ mi bóyá àwọn pípọ̀ yìí nífẹ̀ẹ́ ara wọn ni tàbí wọn love ara wọn i don't understand. ọmọ kékeré ara ẹ ní ẹ̀nà ọ̀hún kò rẹ̀ ń ro nǹkan tí ò yẹ kó máa rò sórí the only thing you need to do is open your heart ó máa pàdé ọkọ ẹ lọ́jọ́ kan ìyàwó fúnra ẹ̀ dàn ṣe wàá má mọ̀ wípé ok bí fẹ̀ ṣe rí lélẹ́yìí ṣé o ti understand so ọmọ ìkéré méjì ni ẹ ò ní ìdá tí máa stress ara ok sorry there yeah uh, èmi àti ìfẹ́ mi a ní surprise fún ẹ. surprise. yes and good news jẹ́ kó next week thursday show come wan school which is vat day.

you Charlie, if you say I make a fool, oh, innocent, innocent. Uh. Charlie, if you say I make a fool, oh, innocent, oh. innocent. First of all, introduction, introduction. First of all, introduction. Okay, ah. I don't know. First of all, introduction, I'm you where sing and it drew another tuition. In other news, I'm in love with my boo and another place, another one above. Bagoshi, Shemo Jamagana, <laughs> Honeymoon, I've been to Bagana. Shemo Jockey Fosu, Mofo Bagbe, Abosu. Now we don't control the whole arena. Either we there for Nigeria or Ghana. In other news, I'm a bad man, Where whether intimidate, Superman or Batman. When other boys that they wear one shirt, different shows, not me, kill a pair for portion. Do I look like a willow look? Are you a learner? <laughs> First of all, go down low down low. First of all, go down low. Go down low. mash it out. Go down low. Uh, go down low. Uh, my bush. Go down low. Uh, go down low. Iṣẹ́ ọ̀tọ̀ lè pè mí lẹ́ẹ̀ma yóò ga gan fún ẹ àbí bí ti wá jẹ́. Ex-boyfriend ẹ left eye sọ fún kó ìrọ̀jú mọ́ mi ibi tọ̀gbọ́n jẹ. They don't know for the place we dey come we dey kill every show like say we dey with the gun. You don't know the team. I go show you the team. but before I show you. I say you love the team when you talk to the team. make all the girls dem wanna. go down low. Ọbẹ̀ tí a catapult bẹ́yẹ tó wà lórí Show me why wá jọ mú àṣẹ tẹlifíútà? I be like Wally Papa for your eyes. Are you a learner? <laughs> First of all, go down low. Ah, go down low. First of all, go down low. Go down low. Mashima o. Go down low. Go down low. Maglosh. Oh, good and low. Okay, them say I rise cause I come from the street. Uh. But one man poison, another man meat. Uh. uh. Charlie, let me catch my breath. Give bad man a break, talk about the fresh. Mm. I see for your eye, you want the Gucci bag. All the Jimmy show, you want to cook buy. Mm. And I know they say make you know they like them, but good and Before we go buy them, mm. it's okay, you want to carry your shoulder. I go there by your side, you come with your soldier. Uh. Oh girl, Yoruba, go to oh go mama, still go mama, kusa. I'm tired, man. This story done the with the fire, man. I'm tired, man. Oh my gosh, am I mad? <laughs> First of all, personally, personal, personally, personally, personally. Personally, I rock your body. I promise you go home, you won't tell daddy. I give it to you like you never had it. Screaming, judging, like speaking Chinese. <laughs> Now waiting me this, back a boom boom. Now waiting I see saga, but she know one me. She talks so she know one me. I know go lie, the things we did. my baby. What's up? How you doing? Orúkọ mi ni Ayọ̀mí. Ayọ̀mí. Ṣé? And you? Ìfẹ́ mi. Wow, Femi, <laughs> I love that. I love that. Anyway, I saw the way you were dancing, and I loved everything. You know, Muribushi Kumole Tunjo, everything. like it. Well, uh, Femi, if you don't mind, Mufe came out of your joy and I want to be closer to you than your imagination. <laughs> All right. Uh, um, she not mind about any contact and then give me a call later. Mm, your contact? Oh, that's good. Uh, I'm happy shit is work with you. Ma <laughs> try. No, don't try, please. I want you to do it. All right. Now. Thank you so much. Uh, I want you to know that I like you. Mm. <laughs> I'll wait for your call. All right. All right. yeah. yeah. Wow. Personally, personally, I go deal with you. rising up spiritually. Money speaking so drastically. Hey, yeah. Unashikana na wani huku na soko bakwasi kuri nasiishika akunyarinyana yawa didike little brand in the building someone beat every mosele degbe sumo mi níbi jaka wọnú ẹwù àgbàdúrà style lójú àgbo para nù mí ọmọ má ṣe bẹ̀rù dákúṣe tòǹbóló tòǹbóló sí mi lára kó tó bá mi. lójú àgbo mo rọ́mọ tí màá bá jó òrékelẹ̀ wà sọ fún mi mọ́lẹ́ ṣe tí wọ́n bàtà ó mọ̀ kó máa lè jáwúrẹ́bẹ̀ wà tó lè jójú bàtà ta ló fẹ́ bá mi nájà mọ́dé gbogbo síta kájọ nájà bàṣà bóyá tara wéréwéré. ìyá mo ti wà níbẹ̀. mo ti wà lábẹ́ igi yẹn. All right, all right. me why. nínú igbó lọ́pẹ́lọpẹ́ ìyá gbogbo tó tọ́ mi dàgbà mo dúpẹ́ ẹ bá mi wá màá mi lọ níbo lẹ wá màmá ẹ bá mi wá màá mi lọ níbo lẹ wá.